ẹni tó bá ti kú òun ni ìrètí ti pin fún ẹni tó bá ti kú tó bá ti lọ òun ni ìrètí pin fún ẹni tó bá ṣì wà láàyè ìrètí ṣì wà ẹ ti understand ṣe rí social media fracas èmi máa ń sọ mo tún máa máa sọ ní gbagba tẹ bá rí nìyàn kan tó bá jáde tó ń ṣorí bíi tó ń ṣorí bíi ọrùn tó ń ṣọrùn bíi orí tó ń ṣẹ̀yìn bí àyà tó ń ṣàyà bí ẹ̀yìn mi ò fẹ́ mọ bó ṣe ga tó bó ṣe kúrú tó lórí social media ẹ sọ fún ẹni kó keep short ọ̀ọ́tẹ̀ bá lè sọ bẹ́ẹ̀ ẹ yín mú sí i ṣàìbá yín mú nobody on this social media fracas nobody tó perfect nínú gbogbo wa pátá tí n bá sọ pé gbogbo wa mo ti múra mi mọ́ ṣe rí pé mo ti múra mi mọ́ ẹlòmíì lè jáde ń sìn wọ́n wá bú mi wọ́n wá bọ́mọ mi wọ́n wá pè mí ní wọ́n wá ní mo lọ wọ́n wá ní mo ṣe wọ́n wá ní mo mu wọ́n ní mo. jọ ṣé o ti bú tiẹ̀ rí àbó ò tiẹ̀ rí ṣé o ti bú tiẹ̀ rí àjọ búra wa ni gbogbo wa jọ búra wa ni ṣé wá rí ti SOJ SOJ mọ̀ pé àwọn ṣe mistake kí ni mo sọ fún yín ẹ̀yin tèmi SOJ mọ̀ pé àwọn ṣe mistake bẹ́ẹ̀mi àtẹ́sọ̀jẹ̀ ṣe jà tó ṣe mọ̀ pé ẹ̀sọ̀jẹ̀ ò fẹ́ kémi ṣe irú mistake táwọn ṣe tó ń àfẹ́ẹ̀tì wọn because mistake yẹn ti wulẹ̀ ń àfẹ́ẹ̀tẹ́sọ̀jẹ̀ ṣe rí nǹkan kan wà nílé ayé yìí wọ́n ní eh, ṣe mọ̀ pé ẹ̀sọ̀jẹ̀ òkú sí bí mi ìdẹ̀ ní ìdówó lọ́wọ́ ẹ̀sọ̀jẹ̀ ìgbówó lọ́wọ́ ẹ̀sọ̀jẹ̀ rí ẹ̀sọ̀jẹ̀ ò lè ẹ́ bá fún mi lówó kí n tẹ́wọ́ gbà Jésù ò ní jẹ́ àpadà sáburú ò ní dé bá kò ní dé bá mi mi ò ní ìdúró kankan ẹ̀pù kankan lọ́wọ́ ẹ̀sọ́jẹ ẹ̀sọ́jẹ ò dẹ̀ sí bí débi pé bóyá mò ń wojú rere ni àmọ́ mo máa sọ bó ṣe rí nínú ọkàn mi torí mi ò rán ìyáláyà anybody látòkè orí fracas blogger látòkè títí kan ìsàlẹ̀ pẹlẹbẹ mi ò gbéṣẹ́ ràn ìyáláyà anybody tó o bá ní òbò mi lọ́wọ́ kó o rù síta kí ló fẹ́ fi mú mi lórí social media ju kó o gbóbò mi síta àbí kó o gbá àṣírí mi síta èyí tó bá ti ní lọ́wọ́ kó o gbé síta n tójú ò bá rí rí tétí ò gbọ́rí lórí social media gbé síta èmi ò sí lára àwọn tó mọ̀ kẹ́sọ̀jì èmi ò dẹ̀ sọ pé Soji ò ṣe mistake but mo respect ẹ Soji fún nǹkan kan torí pé Soji mọ̀ pé ah ẹ ṣé tó bá ní kéèyàn bọ́ta lé ní kó máa gbàlù kó máa jó ṣé kò yẹ kí n wà lára wọn ṣẹ́sọ̀jẹ̀ <laughs> ẹ̀yin náà ẹ̀ wò nà bí ìgbà kan tí wọ́n rí pẹ́sọ̀jẹ̀ pè mí sórí ṣọ́ọ́nà ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ mo ní ẹ̀sọ̀jẹ̀ ò bá tèmi jẹ́ ìwọ tó bá wà lórí social media tó bá náà bá tiẹ̀ jẹ́ o gbá yí ẹlẹ́nà ṣe bàá jẹ́ ayé tèmi ò bàjẹ́ kó dẹ̀ lè bàjẹ́ wọ́n bú mi ní kò dẹ̀ kàn mí aléra ni kò rá mi ẹ̀sọ̀jẹ̀ ò pẹ́ bí ẹlòmíì ẹ̀sọ̀jẹ̀ pé ẹbí mi bàbá tó ti dàgbà bàbá tó ti dàgbà bàbá yẹn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bàbá tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bàbá yẹn wọn kì í sọ̀rọ̀ bíi tìgbà kan ìṣọwọ́ gbọ́rọ̀ wọn kalẹ̀ ọgbọ́n la fi ń gbọ́ ọgbọ́n ló fi ń yé wa àwọn ẹlòmíì lára àwọn ọmọ wọn gan ọgbọ́n ìgbà míì ó máa ń gẹ́ta síbi ìgbà míì ó máa ń nọ́mà ẹ ti mọ àgbàlagbà tán ti lé ní eighty years Soj pè wọ́n nà bí bàbá ṣe ń sọ̀rọ̀ dáadáa tó Soj sì ń ti ọ̀rọ̀ bọ bàbá lẹ́nu bẹ́ẹ̀ ni bàbá sọ pé bẹ́ẹ̀ ni ṣé kò yẹ kí ìkọ̀ ẹyọ kan yẹn lásán bí wọ́n ṣe gbé náà bá dáàdi Soj káàkiri orí social media ó wà lọ́wọ́ mi ń gbà tá à ń sọ yẹn mi ní mọ́ mi ò pè wọ́n one minute rí láyé mi pé mo fẹ́ gbóhùn wọn sílẹ̀ because mo rò ó pé ṣé bàbá ìṣebémi náà ní ìyá ṣé ìyá mi náà ṣó fọwọ́ sí pé àbí ìyá mi mọ̀ sí nǹkan tí mò ń ṣe ṣé mo pẹ́ tó bá nírú aṣọ òun faṣọ ya ó yé mi pé o ohun tẹ́sọ̀jẹ̀ ń ṣe yín ó lè má kan bàbá yìí mi kàn fi nọ́mbà yẹn lẹ̀ ni mi ò pe bàbá yẹn rí láyé mi pé Ẹ̀sọ̀jẹ̀ pé bàbá mi Ẹ̀sọ̀jẹ̀ pàbúrò mi fracas náà ló fà tí ì sínú fracas ṣé gbogbo rubbish yẹn ṣó máa ṣẹlẹ̀ sí mi kò lè ṣẹlẹ̀ náà kò lè ever ṣẹlẹ̀ bí bàbá yẹn ṣe dàgbà tó tágbà tó ti ń tó ti ń ṣò nínú ara wọn nínú ohun wọn nínú ìdáyànmọ́ wọn. wọ́n bẹ́ẹ̀ sóje sọ̀rọ̀ náà ìgbà yẹn tiẹ̀ ṣe wá òkè nísìnyí àgbà ti dé ju bẹ́ẹ̀ yẹn lọ. àmọ́ síbẹ̀síbẹ̀ sóje ò bá tèmi jẹ́ àwọn tó máa ní ẹ̀sọ́je bá tiẹ̀ jẹ́ máa wò wọ́n bí olórí burúkú ni ẹ̀sọ́je gbóhùn mi síta wọ́n pè ohùn mi nígbà tọ́rọ̀ ti ń wà òkè ẹ̀sọ́je túbọ̀ ọ̀rọ̀ jẹ́ fracas náà tí mò ń ṣe ló fà tí n bá ṣe fracas ṣérú ẹ̀ máa ṣẹlẹ̀ ẹ̀dùn torí ọlọ́run tẹ́ bá sọ pé yàn kan ó ṣèkà ó ṣàbùrú ẹ̀ ṣe ní kí ló wá dénú fracas gan àtẹni tó ń ṣe fracas gan ẹ jọ ṣó mèkì sẹ́ǹsì ṣé tẹ̀yìn bá ná ọmọ tó jẹ́ spíkà fracas ṣé inú yín máa dùn ṣé ẹ̀ ní bá a wí táwọn nǹkan míì bá ń ṣẹlẹ̀ síyàn nínú fracas ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pọ́gbọ́n ló fi ń kọ́ wa ọgbọ́n ọgbọ́n ló ń já sí wa ní kíni ló ń já sí wa lọ́pọlọ SOJ jẹ́ èèyàn kan bí SOJ ṣe máa ń ṣe ṣóòtó yẹn bó ṣe máa bó ṣe máa ń fẹ́ mú ayé ènìyàn kó fẹ́ ti ọwọ́ bọ̀ pé yes mo fẹ́ win ni ẹ ò lè jà jù mí lọ SOJ sì ṣe kí ni ó sì jẹ́yàn kan tẹ́ pé kò lè rí pé wọ́n fẹ́ lọ pa ẹ́ kó lọ́wọ́ sí i kò lè rí pé wọ́n ní kán lọ dá ẹ lọ́nà kó fọwọ́ sí i a ti jọ wà nínú tíìmù kan rí tíìmù ní dárúkọ nígbà tó ti ń dípa màmá kan o wọ́n máa dènà dé o wọ́n máa mú wọ́n máa lọ ṣe kinní kan fún o wọ́n máa ṣe kinní kan wọ́n máa ṣe gbá kan ṣe ló sá lọ èmi ò ṣe irú yẹn o ṣe ló sá lọ so nígbà tèmi àti èmi eh, àti sista Dorkas tajọ ń jà soj ó ta mí lọ́lọ́gbọ́n kan wọ́n pè mí wọ́n ní Kwame Kwame Kwame ṣé mo pé mi àti ẹ̀sọ́jẹ̀ ń jà ṣé mo pé ẹ̀sọ́jẹ̀ bà nǹkan jẹ́ síbẹ̀síbẹ̀ bó ṣe pè mí mo gbé kọ́ náà mo ní ṣé ó sì because èmi ń bá ẹ̀sọ́jẹ̀ ṣe pè mí mi kàn ti tẹ rìkọ́ọ̀dì pé ó yá kí ló happen kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́ rìkọ́ọ̀dì lẹ wà ẹ lè sọ̀rọ̀ bó ṣe wù yín èmi ò ráyè mi ò mi ò ní parọ́ mi ò mo dẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀sọ́jẹ̀ ní à mo mọ̀ kò sí wàhálà kò sí wàhálà ó mọ nǹkan má ṣó kíní tó ń ṣó yẹn mọ́ mo nítorí kíni ah, hmm. wo eh, ẹ mọ̀ ẹ̀sọ́jì náà ti mọ̀ pé wàhálà ti wà ní gbogbo ìgbà yẹn gbèmí sọ fẹ́ sọ́jì pé kò kan ayé mi o mo máa ṣú ẹ̀ because ẹni tá à ń wí ó ń ṣe kíni ó ń sọ nǹkan tó mọ̀ pé kò ṣẹlẹ̀ sí mi pé èmi mo tún fi àṣírí yẹn lóun lọ́wọ́ ńgbà ah àjọ ń búra wa ni nǹkan tẹ ẹni yẹn ti wò pa ah, nǹkan báyìí ló lè dùn Kwame òun fi ń bú mi so nǹkan tó lè dùn ẹni yẹn náà èmi náà ah, ẹ má bá mi sọ yẹn ah wọ́n ní wà very very careful kò dẹ̀ report o pé gbogbo mistake tí àwọn náà ṣe nìyẹn pé but now àwọn ọmọ nǹkan táwọn ń face soj ti wulẹ̀ sọ fẹ́mi ṣé ọ̀dà sẹ́mi dẹ̀ mọ̀ pé yes mo mọ̀ pé nǹkan ń lọ the way tẹ́sán jẹ́ fi sọ̀rọ̀ yẹn because wọn ò fẹ́ kí n ṣerú mistake yẹn again pẹ̀lú bá a ṣe jà tó pẹ̀lú problem bí problem ṣe wà tó mo sọ fẹ́ sojẹ́ mo ní ẹ má wọrí mo ní nọmba one mo ní mo ti report mo ní mo dẹ̀ tún máa túbọ̀ ṣe kíni máa túbọ̀ tún report nígbà tó dẹ̀ dọjọ́ kejì ọjọ́ yẹn mo dẹ̀ lọ sáwọn ibi tó mo lọ síbi mẹ́ta tí mi ní dárúkọ mo dẹ̀ tún lọ complain mo tún lọ report again mo tún report ara mi nǹkan báyìí wà lọ́wọ́ mi o nǹkan báyìí lẹ́ni yẹn ń ṣe mi ò dẹ̀ fẹ́ ó dẹ̀ ń dùn mí gan èmi náà sì máa ṣe nǹkan tó dùn ẹ wo ẹni tó ẹ mọ̀ èmi náà mo ti everything òun lẹ ṣe rí pé èmi ò fọ́ tí ó bá yẹ pé bóyá ìjà lọlẹ̀ àbí bóyá wọ́n gbé péjì mi lọ ẹ rí pé mi ń ṣu ẹ̀ lọ lẹ́yìn tí Soj sọ̀rọ̀ ṣe ẹ̀dẹ̀ mọ́ pé mo ti wà lára àwọn tó fáìtì pé no nígbà tí Soj fi ràn pé no Soj no because obìnrin ni mí kò allow a máa ń bora wa ni but ọ̀rọ̀ ti tèmi àtẹniyẹn gbà yẹn ó gẹ́ta síbi èmi mọ̀ pé tá a délé ẹjọ́ wàláì bí Kwame ṣe máa jẹ̀bi lẹ́ni yẹn máa jẹ̀bi nǹkan tó yé mi tí mo ṣú ọ̀fun ni torí mo ti mo ti rìn kọjá ń pé bóyá kí n máa ṣú ẹ̀ kéèyàn kan kó máa wá máa pariwo lé mi lórí lọ ẹ ti understand so gbogbo gbà yẹn èmi ti ẹ mọ̀ nǹkan tí mo ṣe wá sọ̀rọ̀ débẹ̀ yẹn ni wípé kálẹ́ lòmíì ni kò kàn bó ṣe bú mi tó bó ṣe bá ti ṣe jà tó á wò pa ìwọ náà jẹ́ fi ràn ọ mo kú mọ nǹkan tí mò ń fèsì ìwọ náà kú fèsì irú ẹ̀ mo wá fìyẹn nìkan ṣe sample ni kò kí ń ṣèyẹn nìkan so ìwọ tó bá bọ́ta lẹ́nìí tó bá ní ẹ ó ṣe gbá ó ṣàwó ó ṣe kinní kan ẹ so jẹjẹyàn kan tó ti ṣó gbèjẹ rí ṣó o pè rí ṣó o rojọ́ fún rí ṣó o gbé ó ràn ẹ́ lọ́wọ́ rí ṣé ẹ ti ẹ̀dẹ̀ túnjọ jà rí so a fẹ́ gbọ́ complain soj ọ̀dà kò nice. nobody to perfect a fẹ́ èmi bẹ́mi ṣe wà gẹ́gẹ́ bí ènìyàn kan tó bá ní soj ṣẹ́ mi màá ní ṣẹ́ mi ṣé mo ṣẹ́ soj well i don't know èmi náà lè ṣẹ́ soj because soj ti bú mi rí tèmi kan tí mo dẹ̀ mú bàbá oní bàbá tó bí soj tí mo dẹ̀ gbé fọ́tò ẹ̀ síta tí mo dẹ̀ bú bàbá dáadáa ṣé bàbá yẹn wà nù fracasi wòlíì ni bàbá yẹn náà tí n bá rò dáadáa ṣó yẹ kí n tiẹ̀ bú bàbá yẹn in the first place pé ẹ̀sọ̀jẹ̀ bú ìyá mi ẹ̀sọ̀jẹ̀ náà ṣe kí ni so ẹ eh wo fracas kò wọ́ ọ̀tẹ̀ ẹ understand ọlọ́run máa yẹ kéèyàn kan kú àwọn èèyàn abọ́ta wọn máa yọ̀ bọ́ngbà tán bá nàyàn tèmi tèmi tèmi bọ́ta tèmi náà tí mò ń yọ̀ ó ń sunkún pé <laughs> ẹ kò kí Kwame kò kó rí bẹ́ẹ̀ àwọn wà disappointed but ẹlòmíì tí nǹkan bá ṣẹlòmíì ẹ̀yin ní right láti ṣe nǹkan lórí social media tí Kwame ò ní right láti ṣe èèyàn tí ò bá ra fóònù fún èmi tí ò bá fẹ́ kọ́ lọ́run àlàkà òun kó má kọ́ mi ní nǹkan tí máa ṣe lórí péjì tèmi èmi wà ọ̀rà àti bẹ́ẹ̀ mi ṣe wà mo wà ọ̀rà àti o kẹ́nikẹ́ni tàbí nínú obìnrin kó má ṣe kọ́ mi èèwọ̀ ni èèwọ̀ ni kí ènìyàn kan kọ́ mi ní nǹkan tí ń ṣe lórí social media èèwọ̀ ni ọ̀rọ̀ máa ń dùn sẹ́lómi lẹ́nu ìwẹ́ lomi ò dẹ̀ dá gbogbo nǹkan tó léyàn ṣe ó ṣe jù bẹ́ẹ̀ lọ rí kí ènìyàn máa sọ wípé gbé pósí tó ń ṣépè fáwọn ọmọ ènìyàn àwọn ọmọ ẹni tó ń ṣe é fún yẹn ó tiẹ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ torí àwọn ọmọ yẹn náà ti ṣe àwọn ẹni yẹn náà ti ṣe irú ẹ̀ fún ọmọ ẹlòmíì ẹjọ́ ṣẹ́ni táwọn ìṣe kò kò ṣépè fọmọ rí. ẹ bọ́ sí gbogbo àwọn social media fracas speaker tí ó ṣépè fọmọ rí ẹ bọ́ síta ẹ bọ́ síta àmọ́ ìwọ wá làṣejù kéèyàn máa gbé fọ́tò ọmọ ọlọ́mọ kó lẹ gbogbo ẹ̀ mọ́ra wọn kó máa ní ó yá kú ẹkú ẹkú ẹkú ẹkú tán bá ṣerú ẹ̀ fọ́hun àwọn ẹlòmíì kò ní kò ní gbàgbé dọ̀tun la mi ò tí ì lẹ fọ́tò pé ọmọ kú kú kú kú kú tán lọ bá ọmọ ọlọ́mọ àbúrò mi tí ò mọ nǹkan tó ń jẹ́ fúrákàsì láyé ẹ̀ tí ò rìnnà pàdé fúrákàsì tí ò ráyè tán lọ bá Nàìjíríà torí kò yọ àbígbà tí mo lọ Nàìjíríà last year mi ì mọ tó jú ṣé mi ò mọ tójú rí ní last year tó jẹ́ pé x wọn ò ro káyé x má pàjẹ́ wọ́n tún ṣe kí ẹ mọ̀ wọ́n tún ìyẹn náà nǹkan tí ò mọ fracas tí ò mọ̀ wọ́n tún gbèsè òun náà dìde òun náà competition so ṣé àṣẹra wa lórí social media ẹ jọ nínú gbogbo àwọn tó ń ṣe speaker pátápátá ta ni ò bọ́ ọmọ mi rí ta ni mi ò bọ́ ọmọ ẹ̀ rí gbogbo wa láti ṣẹra wa ọlọ́run má yẹ kéèyàn kan kú lémi bí àwọn ènìyàn ṣe máa máa rẹ́rìn tán máa máa yọ̀rẹ́ òbí ẹni pàwọn náà ní kú mọ́ o wọ́n á rò pé bóyá ọlọ́run ló pa àbágbára àwọn ló pa ni wọ́n á ló ti ṣàwọn ló ṣe kú ẹ forget ẹ gbàgbé ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronú pìwàdà àwọn òmùgọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn amukú mẹ́kọ̀ọ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ayé tá a wà ayé sọ̀rọ̀ sókè ayé competition bó ṣe wù ẹ́ sọ̀rọ̀ bó ṣe wù ni ayé pé kéèyàn ṣe kí ni ìwọ náà ká nǹkan mọ́wọ́ kò defend ara ẹni nàìjíríà ilẹ̀ bàbá tiwa ni àjọ máa lò ó gbó ni tèmi ò bá tí wàá lé wa láìta láì mò ń po nǹkan pọ̀ ni èmi ò dẹ̀ po nǹkan pọ̀ lórí fracasi èmi ń po nǹkan tèmi pọ̀ ni èmi láyé mi bí mo wà torí ọ̀rọ̀ fracasi ìlọlé aláwo rí ìlọlé oníṣègùn rí ìlọlé wòlíì rí èmi ìgbàgbọ́ mi ọ̀dọ̀ ọlọ́run ló wà kọ́lọ́n kó ṣàánú mi ni tó yẹ pé bóyá kéèyàn tẹjú bọlé aláwo kan sáré pa gbogbo èèyàn ni wọ́n á ti pọ̀ tá mi torí mi ò ní bílífù nú ẹ̀ ọlọ́run dẹ̀mù àmọ́ fracas ẹlòmíì gbé láyé ó gbé sí orí ju ìgbé sí báwo ló ó ṣe fẹ́ da fọ́mọ òun ó gbé fracas sórí jù lọ àwọn ọ̀tọ̀ òun kán kú kán kú kọ́mọ wọn kú jọ̀ọ́ nítorí ọlọ́run tọ́mọ ọ̀tẹ̀ ẹ bá kú sọ́mọ tiẹ̀ ló máa yè

wọ́n wá rọ́yàn kan lọ prison àwọn èèyàn kan wá ń láàfù ẹjọ́ ta ló wíkẹ́ẹ̀dì ta ló ṣi èrè kẹ́nikẹ́ni má kọ́ ẹnikẹ́ni ní ohun tó máa ṣe lórí social media kó ní kálukú kó gbélé ìyá ẹ̀ fóònù tí mo lò èmi ni mo ná tó bá sọnù èmi mo mọ nǹkan tó sọnù bí ò dẹ̀ sọnù màá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi ni mo ní nǹkan tí n bá ṣe lórí péèjì mi èmi ni mo ṣe ẹ ṣe kí ni ẹ ṣe nǹkan tó bá wù yín kó ní kálukú kó dìfẹ́ǹdì ayé ara ẹ̀ láwàá kó ní kálukú kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni ìwọ tó bá mọ̀ pé ṣì ń lọ nàìjíríà àwọn kan nínú ayé yìí à wò wọ́n gbé fracas lérí bí bí ogun ìdílé ni ọ̀rọ̀ ayé ọmọ wọn gan wọn gbé lérí tó yẹn defend ara ẹ ẹ bá láàfù ṣáà máa kó nǹkan pamọ́ <laughs> ẹ bá ṣeré kó nǹkan pamọ́ ìgbà táwọn ọmọ páyé le ṣe làwọn nǹkan kiri láyé tá a wà ṣàìbá tọ́jú nǹkan ni ohun tó ti pẹ́ tó ti lọ gan tún wá tọ́jú kó pamọ́ <laughs> nàìjíríà ibi tí lọ́ọ̀ yẹn bá wo èmi máa dúró síwájú ọlọ́pàá ni lọ́ọ̀ tó sọ pé kéèyàn bú mi kí n má bú tèmi nǹkan ìwọ ló kọ́kọ́ bú ní kí ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó bú mi àbó ò bú mi abúra ni hmm. so kọ́ ló ń kó ṣàánú nǹkan tèmi dẹ̀ máa sọ lórí ọ̀rọ̀ SOJ ni wípé ibi tán lọ yẹn kọ́ máa ṣàárẹ̀ bọ̀ ọbẹ̀ kọ́ máa tó máa fi padà wá ṣe bàbá fáwọn ọmọ because nǹkan kan ni mo ni mo ń rò mẹ́sọ̀jẹ̀ lára mo láìkí kí ọkùnrin kó nífẹ̀ẹ́ ọmọ gbogbo ń ṣọmọ ọ̀dọ̀ fún ìyàwó yẹn ara èébú ni wàláì èmi máa ń láìkí kí ọkùnrin kó mọ iye ọmọ kó mọ ọmọ tọ́jú nǹkan ẹyọ kan yẹn ni mo máa fi ń wò mọ́ lára ń gbà mí pa ah, náà ṣé ẹ ti understand nǹkan ẹyọ kan yẹn mo láìkí kí ọkùnrin ẹ ti understand because tó bá ti rìn láwọn ibì kan rí A mọ̀ pé tẹ́ ẹ bá fi ọkùnrin tí ò náà ní ọmọ ẹ mọ̀ pé ó dàbí ìgbà tí ejò olóró ńlá tó ṣánni ni bọ̀tẹ́ ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó mọ iyì ọmọ in fact wọ́n á máa kọ́ ọmọ fún yín gan àwọn aráyé ò ní bílíf àfi tán bá rọmọ lẹ́yìn yín torí ẹjọ́ máa ṣe kí ni ẹjọ́ máa ṣe ní fifty fifty no shitting no shitting ni kò ní sọ pé òun ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ báyìí á tún máa pìtì ẹni pa ah, no no no no ìwọ tó ti wà àwọn ọmọ yìí máa ti disturb ẹ oyeyeye ẹ mọ̀ so nǹkan ẹyọ kan yẹn ni máa ń rò mọ́ ẹ̀sọ́ jẹ lára gbogbo àwọn tó dẹ̀ ń jubilate tó ń celebrate èmi ò tún lè sọ pé má ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ní kálukú bá mọ̀ tó like òun ni kó ṣe èmi ò ní right láti dèèyàn lọ́wọ́ mú àní nǹkan tèmi bá tún wá ṣe lórí péèjì mi mi ò like kéèyàn máa sọ fún mi pé báyìí ni kí n ṣe ṣáyé mi ẹ̀yìn mi nú o torí mi ò bá yàn jà mi ṣe fracas like before ẹ ṣáà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń ṣe torí ẹnikẹ́ni bọ̀ torí pé àwọn nǹkan tèmi ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àwọn tó súnmọ́ mi ló mọ̀ o èmi ò ráyè o mi ò ráyè mi ò ráyè bẹ́ẹ̀ yẹn like before èèyàn kan rẹ̀ máa wá sórí social media wọ́n wá bú mi wọ́n wá ranjú wọ́n wá ṣépè ọmọ ìwúwo ẹgbẹ́ gbogbo ẹni tó bá ṣe fọ́mọ òun gbogbo ẹ̀ tọmọtọmọ tọmọtọmọ ló máa kú ọ̀nkù ọmọ tiẹ̀ ní oyè ọlọ́run ju ẹ̀ ìwọ ló ń ṣàṣẹ sádùúrà ẹ kó lákúrò lẹ́kọ̀ọ́ ẹ kó kọ́là kí ló wá dórí fracas in the first place wọ́n bá yín ẹ níbọn yín tiẹ̀ padà ẹ̀wọ̀ ah, ẹ̀jẹ̀ àgbàdo ẹ̀jẹ̀ àgbọ́nà jàre. Eh, tẹ́sọ̀jẹ̀ ṣe mistake àmọ̀ kò tọ́ nǹkan tẹ́sọ̀jẹ̀ ṣe kò tọ́ sí ọkùnrin èmi obìnrin tí mò ń ṣe ń gbà yẹn gan ó ní reason ni a ti jàárí pé náà kò dáa close the door ṣé ti understand eh. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nígbà tí ẹ mọ ìgbà tí mò ń ṣe ń gbà yẹn ẹgbọ́n nǹkan tẹ́ni yẹn sọ ni ó ní fúnrara mi ni mo pè ó ní mo pe àwọn fúnrara tèmi mi wá sọ pé nǹkan tó ń sọ mọ́ta ọmọ mi ò bẹ́ẹ̀ lórí o ipe ẹ túndé rún ọmọ mi ó rún gedegede ní èmi tún wá sọ pé láti wájú báyìí títí dọ́nú ẹ̀yìn ló ti ẹ wá ní kí n má ṣe pé àní púrúfù rìkọ́ọ̀dù tẹ́ni yẹn ló wà póun ò kọ́ fẹ́ plé ẹ̀yìn lọ́dọ̀ ní ká gbọ́ o so ẹ mọ̀ à ń jàǹgbà yẹn ni ẹ understand so tẹ́mi bá dẹ̀ ti bínú mi ò kọ́ ibi tó máa dà nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ lẹ́yìn ohun gbogbo tẹ́ bá ti ní proof tẹ́ ti ní backup so kẹjọ lọ rojọ́ yẹn níbi tó bá ti ná pẹ̀rẹ̀ but fún SOJ wọ́n really ṣe big mistake àwọn èèyàn dẹ̀ ló wá ń di ọ̀rọ̀ tó fi ń kéńgbà yẹn bìkọ́ ńgbà tí SOJ ń ṣú ẹ̀ yẹn tí a bá ti rí àwọn ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn tó wá pé ènìyàn pé à eléyìí ò dáa má ṣe báyìí ìlú ta wà báyìí báyìí ni ó lè má débi bó ìgbà yẹn wọ́n èlì ẹ̀sọ̀jẹ̀ ẹ̀sọ̀jẹ̀ náà orí ẹ̀sọ̀jẹ̀ náà ń wú orí ẹ̀sọ̀jẹ̀ náà ń wú nígbà tó délé tó délé ń báyìí everybody ló fi ń bú ẹ̀sọ̀jẹ̀ báyìí everybody ẹlòmíì tí ẹ̀bọ́ tó ná dàbí promasi ni wèrè nìyẹn ti aládàbí ìsọnù ọjọ́ tá a ti dórí fracasi bí fracasi ṣe ń lọ lélẹ̀ from from from fry pan to fire ni ọ̀rọ̀ fracasi no be today kí wèrè kan wá ló ń gbá dàbí òṣì kan dé yẹn ọ̀nà ọlọ́run àdàbí ló gbé dání ló àdàbí nìṣẹ̀dá ẹ̀ nígbà tá àdàbí dẹ̀ máa bá tiẹ̀ jẹ́ ìyá ńlẹ̀ ẹ̀ ń sìn àrílẹ́gbẹ̀ẹ́ títì tó ń ta mọ́ínmọ́ín <laughs> ló bá ní ìyó níyà ọ̀zù ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ kò ní bàjẹ́ fún mi débẹ̀ kí ènìyàn kó péré ẹ̀ lọ́lọ́lá olówó tó jẹ́ pé mi kọ́ àmẹ́ tó tún lòun fún mi lówó kí n fi jẹun kí ìyá ńlé tiẹ̀ tọkọ bá tiẹ̀ fẹ́ mọ́ ṣó yẹ ká bárù ìyá ńlé ẹ̀ nírú ibi tó wà yẹn so fracas tá a wà lé orí ẹ̀ ẹ máa rí mi ohun tó ń dán àwọn sẹ́ẹ̀tì oríṣiríṣi ohun tó ń dán ni wúrà ó wà ń bẹ̀ àwọn kan wà wọn ò ṣẹ̀ rí láyé gbogbo èèyàn ló ṣẹ̀wọ̀n oríṣiríṣi lẹ máa rí bẹ́ẹ̀ àwọn kan ohun tó ń dán ni wúrà àwọn kan ẹnu pọ̀ jù àwọn kan máa ń ṣẹ̀wọ̀n ní gbogbo ìgbà ni wọn ò ṣẹ̀yàn rí oríṣiríṣi oríṣiríṣi bọ́ tó bá ti wà láyé tó bá ti mọ̀ pé yes ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa kí ló fi ń ṣèyàn àwọn kan tiẹ̀ tún wà lẹ́yìn tán náà ẹ̀ṣẹ̀ wọn ẹ tún ti jọ sọ̀rọ̀ gan tán tún ti ran yín níṣẹ́ àdàbí ìyẹn lásán kò sí èpè tó lè ṣẹ́ ní kọ̀rọ̀ níta ní gbangba tí ò ní padà sórí ẹ̀ tó máa ń ṣe fórí ọmọ olúwẹ̀ especially someone like me jésù mọ̀ kó máa padà èmi ò ní ṣòro ń bí o èmi gangan mò ń disturb ara mi lórí fracasi mo fi títóbi ọlọ́run ṣẹlẹ́rì yàtọ̀ síyẹn ọmọ ò yọmí lẹ́nu ọkọ ò yọmí lẹ́nu o mo fi títóbi ọlọ́run ṣẹlẹ́rìí èmi ò ní pírọ́blẹ́mù kankan orí social media mo ti ń fa wèrè lọ́yàn nínú ilé mi kò sí nǹkan kan ayọ̀ ní tọmọ ọlọ́run wà láìtàláì èmi èpè yín ò kọjá bì kankan o ara yín ló ti ń dùn o wọn ò pè mí pé aburú rí ní skul o jẹ́jẹ́ mi ni mò ń lọ o mi ò sáré pápá ńlẹkẹrí lórí ọmọ o orí fracasi ni mo ti ń sá koloba koloba ń gbà mí o èmi ò ráyé òṣì o gbogbo èpè tẹ̀ ń ṣe kò kọjá ń bí o kò dé bí o kò dẹnu ọ̀nà mi o ẹnu ọ̀nà mi kò yí sí bó yìnbọn fún gan kò lè wọlé o so kò dé bí o kò dé bí o o bá ti rò pé mi lọ́ta ayé o bá ń ṣe pé èpè kó padà lé ẹ lórí o gbogbo ń tọ́ṣe yẹn wọ́n máa jèrè ẹ̀ ní ṣáà sọ̀rọ̀ rí ṣé o tún rán mi ń ṣẹ́ àbúrò tún rán mi ń ṣẹ́ ṣáà tún lẹ́pọ̀ ṣé tún advice mi àbúrò advice mi kò sọ̀rọ̀ o àdàbí oníṣà ìjà o ọlọ́run ló mọ náà bo ní kálukú nọ́mbà ilé oníkálukú báyìí ó wà lọ́wọ́ ọlọ́run bó o kọ́lé sí underground tó gbé pamọ́ síbẹ̀ ọlọ́run mọ nọ́mbà ilé ẹ̀ èmi ò nẹ́sọ̀ jẹ́ o jẹ̀bi ẹ̀sùn èmi ò sọ bẹ́ẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀ ṣé wàá tọ́ sáwọn kan lẹ́nu láti yọ̀ àmọ́ gbà táwa ń yẹ ń tán lọ́nà gbàgbòsì wọ́n ní ká mórí wá kan bẹ̀ wọ́n ní bó ṣe ṣe yẹn ní ọ̀nà tọ́ kó máa gbọ́ ìrandíran ọmọ àwọn ṣépè àwa dúpẹ́ o ọmọ mi òkú kò ya wèrè kò fa gbórí o kò fa sìgárì o ọ̀pẹ yẹrú o ọ̀pẹ̀yẹrú ẹ bá wa ṣọpẹ́ ọ̀pẹ̀yẹrú ẹ bá wa ṣọpẹ́ ìyá alásàlátù kí lẹ gbójúlé làláìlàláhù la gbójúlé làláìlàláhù la gbójúlé o làlá. adúpẹ́ alihamdulilayi alihamdulilayi àní wọ́n ti parọ́ mọ́ wa lórí social media rí tá a gbọ́ sí etí tá a kọ́kọ́ wo kẹta wo lẹ̀ tá a wẹnu ọkọ pé èé. Eh? kírú kí leléyìí ọmọ anífowó ṣe <laughs> tá a bá tún rò ó a wò bọ̀ fracasi náà ni is fracas is a fraclus anybody tó believe ẹ ẹni problem ẹni yẹn ni tán bá ti bí da kó rí mi lọ́nà kò dí mi mú kò káyé àìmọye àràbù àìmọye àràbù ta ní lọ́wọ́ ṣé kí n wá play nǹkan nǹkan tán ti sọ́npa ti wá ṣé ká wá play ṣé kí n ṣe show lọ́jọ́ kan tẹ bá fẹ́ ṣé kí n ṣe ṣó lọ́jọ́ kan kí n kàn play díẹ̀ nínú ẹ̀ bóyá àwọn ìtẹ́ ẹ̀ tí ì gbọ́ mi ì dẹ̀ tí ì mọ spíkà náà lórí social media yìí spíkà tàyé mọ́ o lórí fúrákàsì tí ò tí ì burú àwa ẹ̀ náà rí spíkà tàyé mọ́ o tán mọ́ o kò ń ṣàwọn èèrà tó ń dún wíníwíníwíní táyé tóun ò já geere o táyé mọ̀ tó bá dárúkọ wọn tán ṣe lè sọ pé yes mo recognize àwọn ènìyàn ṣé ká mú jáde kò tí ì sí gbogbo ẹ̀ náà dẹ̀ ló kàn wọ́ wa nígbà tó gbọ́n pé àní lórí social media mo wà ni mo wà lọ́jọ́ kan ṣó tí mo ṣe last èèyàn kan wá síbẹ̀ ni tó sọ pé wò wọ́n ṣe máa gbé iye ẹ̀tì mọ́lé lẹ́ẹ̀kejì ká ní wọ́n ti ìyá mi mọ́nu ilé bó lórí burúkú yẹn ṣe máa wá sọ nìyẹn wèrè kan dẹ̀ ló máa ní èmi wá síbi mo wá fún gbé pósí ṣe yẹ̀yẹ́ pé èmi ò mi ò ṣe é dáa o èèyàn kan ló wá lọ sí prison o táwọn wá gbàlù tó ń ṣe yẹ̀yẹ́ ń sìn ṣé kèmí náà máa ní kò dáa so kó ní kálukú di ilé ìyẹ́ ẹ̀ mú o kó ní kálukú ṣèwọ̀n tó lè ṣe kó wọnú ilé ẹ̀ má dá mi lẹ́jọ́ kí n má dá ẹ lẹ́jọ́ torí tó bá dá mi lẹ́jọ́ ọlọ́run á bá mi dá ẹ lẹ́jọ́ yìn o yìn o mi ò lè já o mi ò lè já má yọ blow wá síbi o jọ o ẹ gbọ́nà bò mí o ẹ jọ o báísíkù lè mo wà jẹ́jẹ́ mo rọra ń lọ o ẹ dákun ẹ̀yìn mí nù o kò jẹ́ bó ṣe jẹ́ èmi o soj ọlọ́run adìlẹ̀ yín mú ọmọ yín kò ní kú ọmọ yín kò ní rùn àìmọye àṣìṣe tẹ́sọ̀jẹ ti ṣe lórí social media tó ti bọ́ta síbẹ̀ náà tó ti ní sọ́ọ̀rì so gbogbo yẹn tá a bá ti lọ́n káùntì ẹ̀ wá sí èyí kò make sense níwájú tèmi gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ṣe tó bá ti bá ṣe lẹ́yìn ìgbà yẹn kò make sense ká wá mú gbogbo ẹ̀ káàká mọ́ tèmi yọ yẹn kúrò sọ tó wà ńlẹ̀ ẹ ti understand so bó ṣe jẹ́ nìyẹn ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa mm. ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa èmi bí mo ṣe mi ò tí ì tọ́ àwọn lárí ẹlòmíà máa ṣépè fún ọmọ ọlọ́mọ àtúmáṣe àtúmá ta wọn àtúmá pa wọn lábẹ́ ẹni tó ti láṣẹ tó ti fàṣẹ tọ́ ẹnu èmi ò ṣe rí ìyìn sì gbẹ́rẹ́ rí lórí ọ̀rọ̀ fúrákàsì ìrẹ́lẹ̀ aláwo rí èmi kàn máa sọ fọ́lọ́run ni ẹni bá ṣe pé fún mi kó padà lé lórí bó ṣe pé fọ́tà àwọn ọmọ mi àbọ́mọ mi kó padà lé lórí bó ṣe pé fáwọn ọmọ mi sọ́ọ̀rì ọ̀tá wọn kí ló kọ́ mi pẹ̀lú ayé ọ̀tá wọn kò bá ràṣkábọ́ kó kàn mí bó ṣe pé fáwọn ọmọ mi ìwọ tó bá pè mí lọ́ta ayé ẹ̀ bó bá ń ṣe pè ara ẹ̀ ló ń ṣe pè fún èmi ò gbádùn èmi ò mọlé olódì ọmọdé ni mí ì mọlé olódì ì mọlé olódì o bó bá kà mí sọ̀tẹ̀ tó ń ṣe pè é pé máa pẹ́ kò sí bí mo bá ìjà tó tí mo ní o kú mo bá ní nkú tó bá ń ro kúrò mí ó ro bírò àwọn ọmọ mi kó padà lé e lórí tàwọn ọmọ ẹ̀kan tó bá fẹ́ tọ́wọn ọmọ ẹ bá lè forí gbé òun ni kó máa sọ fọ́lọ́run kéèyàn kan wà kí gbogbo ayé ṣènìyàn kan so téèyàn kan bá kú lẹ́nì èèyàn kan gbélu a máa jójú ẹ̀sìn torí wàá ju sáyé ò ní padà kú mọ́ ó tì o ìpẹ̀lẹ́lúbẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ló na agbára lọ́wọ́ o nǹkan tó ṣẹlẹ̀ sẹ́sọ̀jì yìí kò ń ṣe nǹkan tó yẹ ká gbàlù ká máa jó torí kò ń ṣagbára anybody ó gẹ́ta sí bí ni nǹkan tó yẹ pé kò ń ṣèmi ni mo ṣe tó yẹ pé mi ní ìsìn ni mo mẹ́sọ̀jì ń sìn ni mo lọ gbé lọ sí ilé ẹjọ́ tó ń dẹ̀ bá mi tì mọ́lé mo lè celebrate pé yes mo win mo ń gbà tí òwà ti ń ṣe àwà kí wàá rà ní kàrámọ̀ kò ní ìdí kàrámọ̀ o kò ní ìdí kàrámọ̀ mo ti sọ pé màá ṣe kinní kankan tí mo sọ ló ṣẹlẹ̀ irọ́ ni o irọ́ ni o kò incident lásán ni kò ń ṣe anybody ló sọ ó gẹ́tà sí bíi nine ó gẹ́tà sí bíi nine kò sí ń pa mu kò ń pa ni ẹni tí ò bá ti ronú tí ìṣòro bá ti dé tí ò bá ti ronú tí ò ti gbé sọ́kàn jù ìṣòro ò kì í pànìyàn ìrònú ló máa ń pààyàn hmm. ìrònú ni tọ́lọ́run bá lè jẹ́ kẹ́sọ̀jẹ́ ní àwọn ènìyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó ń bá a sọ̀rọ̀ kó má ronú kó má gbé nǹkankan láyà kó lè kú kó lè rùn a tún jáde ní awakọgbọ́n kan ọgbọ́n ìṣòro ò kì í pani ìṣòro ò kì í pani ìrònú ló ń pànìyàn nígbà míì àìsàn ò kì í pani àmọ́ ìrònú pé ah irú àìsàn yìí òun ló máa ń tètè pa àwọn ẹlòmíì sotẹ́sọjẹ bá níyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tán bá sì ní àwọn tó dáa wọ́n sì lè advice wọn wọ́n sì lè máa bá wọn sọ̀rọ̀ because èmi nǹkan tẹ́sọjẹ lè rojú tèmi mọ̀ ọmọ ìyàwó nǹkan tèmi mọ̀ nìyẹn tá a máa dẹ tí gbogbo wádẹ rẹ lórí social media tá a máa dẹ fi ń bú wọn pé ẹrú ìyàwó ló ń ṣe bẹ́ẹ̀ ó sì ń dùn mọ́ àwọn ẹlòmíì àwọn ẹlòmíì àti máa sunkún pa ìwọ ọlọ́run ọjọ́ wo lọkùnrin dúró ń kíṣì báyìí tó ṣe oúnjẹ sẹ́nu àwọn ọmọ òun ẹ ti understand bọ̀ síbẹ̀ tá a bá máa fi búra wa báyìí àtún máa fi ọmọ ọ̀dọ̀ yàwó irọ́ ni o àwa náà like you kọ̀ọ̀kan wá wà ń kíṣì kò máa dáná kó ní káwa náà sùn kalẹ̀ ó máa máa dùn mọ́ wa yeye àyè tá a ti dá sínú fíríjì kan bá wa gbé jáde kan máa wọ́n ọmọ ẹ̀ káwa náà <laughs> bí mo ṣe rẹ̀ orí bẹ́ẹ̀dì mo wà tí mo fẹ̀yìn tì tó jẹ́ watermelon tó wá gbé fún mi bí ta ni ò láìkí kó gbádùn gbà mí irọ́ èmi ní kí wọ́n máa ṣiṣẹ́ lójoojúmọ́ hmm, ó náìsì hmm. kọ́mọ̀ ní oyá ìwọ náà sinmi jábẹ̀ kí ló fẹ́ jẹ <laughs> kí ni rice ẹ bá mi gbé ẹ̀gúsí ni ká ẹ gbé omi ìfata dídì yẹn ẹ̀gúsí yẹn ló wù mí gbé ẹ̀gúsí ẹ̀gúsí yẹn ló wà nù ké white tó wà níbi ẹ̀gbẹ́ kọ́nà yẹn tó wà nínú ké white yẹn ẹ̀gbẹ́ ẹ̀gúsí yẹn fún dádì kí dádì bá wa wọ ọmọ ẹ̀ kan sí ráìsì sílé ní <laughs> káfẹ́yìntì ká jẹun ọmọ ah, kò sí tó fi ń ṣèyàn ọkùnrin tó bá mọ iye ọmọ kò sí ìtàn lè ṣe fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé káwa náà rẹ̀ sí ẹ mọ̀ kó tá bá ti nice tóbìnrin bá ti nice tó bá ti lè ṣe ẹ̀kọ̀ọ̀kan náà tó bá bá wa ṣe ọlọ́run ò ṣe kí ni yóò ìbọn eh, dẹ̀ lè ṣe ráìsì kan bá wa kan bá wa kan bá wa po tíì ká fi slice bread méjì ká fi yanjú ẹ̀ hmm. ká fi slice bread méjì ká fi pin tíì lẹ́mìí ká yẹ tíì tán kò kan rú àwa ẹ̀ ó ti lọ. Ah. so kò jẹ́ bó ṣe jẹ́ soj èmi o ìlà ìfiyín ṣe yẹ̀yẹ́ hmm. mo kò dé gbàdúrà mi láti ìjẹta àtàná mo tún fàdúrà ràn yín lọ́wọ́ ni pé sẹ́ẹ̀ kọ́lọ̀ bá yín rìnrìn àjò yìí o tẹ́ bá ti wá dé kẹ̀tù bá lé láyọ̀ o ìyẹn ni kókó tẹ́ bá ti bá lé yín láyọ̀ ẹ máa lọ skoda kò sí tó fi ń ṣèyàn gbogbo nǹkan tí ah wẹ́ nǹkan tó tó tó burú jáì ní bọ̀ síbẹ̀síbẹ̀ kí lèèyàn fẹ́ ṣe ìṣòro ti dé ó ti bọ́ta ó ti dé ó ti dé bọ́ta ẹ̀sọ̀jẹ̀ kí ló fẹ́ ṣe ju kó gba kámú lọ kọ́lọ́n dẹ̀ bá rìnrìn tó kù kọ́lọ́n dẹ̀ kọ́ ọmọ ṣe because ìlú òyìnbó yìí something like that ah kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ènìyàn kankan nílùú òyìnbó yìí but ó dẹ̀ ti dé tó bá dé lóòótọ́ kí lè SOJ fẹ́ ṣe ju kó kàn máa ronú lọ mo rí gbogbo àwọn kò lè ṣiṣẹ́ mọ́ kò lè ṣe kinní kan mọ́ kò lè ṣe gbá kò lè ṣàwó mọ́ ó lè dé láti ibẹ̀rẹ̀ kó máa mèkè owó ju bó ṣe mèkè owó tẹ́lẹ̀ lọ ó lè ṣe business ààrẹ tó bá jẹun tó ná kíkanjú yes tí ó bá yẹn pé Dutch náà fi sọ nǹkan kan ni mi ì bá gbé wá sórí social media ti máa ṣe analysis sí but Dutch náà fi sọ tí bá ń play àwọn ẹ̀kọ́ àwọn máa wò pé kí ló ń play ẹni yẹn gbà tó lọ prison ó ló mọ̀ pé yes ó ti tán fóun kóun dé kóun ṣáà máa rìn rìn káàkiri mistake ló ṣẹlẹ̀ sí bọ̀bí ìfẹ́ lọ síbẹ̀ ó lóun kàn ti gbà ó lóun ti gbà kámú pé wẹ́ẹ́ ìgbà tó ó nígbà tóun dé ó ní ẹni tó jẹ́ bí ọ̀rẹ́ fóun ló advice òun pa ìgbà tá a dẹjọ́ wà á bí báyìí ó dẹ̀ máa ṣe nǹkan báyìí o nǹkan yẹn kí ló tó kúkú ṣe tó ṣe kúkú máa ṣe nísìn ó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ ṣọ́ọ̀bù máa pẹ̀ka o <laughs> wàhálà kò síbi tí ò ní ṣọ́ọ̀bù sí nílùú Germany ó dẹ̀ ṣe dáadáa nínú ayé wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ mọ orúkọ ẹ̀ wọ́n mọ orúkọ ẹ̀ o wọ́n mọ orúkọ ẹ̀ má pọ̀ orúkọ ẹ̀ ní Germany kéèyàn kan sọ pé òun ò mọ̀ ni ó pẹ̀ka ó ń ṣe dáadáa ó ń ṣe rere ọ̀nà kan ò ṣe kí ni ọ̀nà kan ò gbá mọ́ so ọlọ́run lè ṣe dáadáa síbi tá a rò pé kò sí dáadáa nǹkan tó ṣe ẹ́ sojè á fi ṣe kí ni á fi kọ́ wọn lọ́gbọ́n ni pé tó bá ń bóbìnrin jà wọn ò ní máa jàjà díjú obìnrin àní àpọn àní agbára tó pọ̀ ẹnu la níbi ìtajàkàrà ọkùnrin tó bá ń bá wa jà kó dẹ́ dẹ́ẹ́dẹ́ báyìí òun ni mìràwọ̀ àbí báwọn ní wọn ṣe máa ń sọ so mi níwọ̀n ṣe mistake so bó ṣe jẹ́ nìyẹn.